الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الانتماء يا الله أتجسني إليكم وخمسني ìtàn náà àti ayọ̀ iná ni kéèyàn sọ ẹnu rẹ̀ níbi àmà tàbùkù àwọn èèyàn àmà mẹ́nu bà àléébù wọn níbi tí wọ́n kù sí àmà bà wọn jẹ́ lọ́nà tó ṣe pé tẹ̀ǹtẹ̀wò tí ń bẹ lọ́rùn wọn ọmọ tí wọn ti hóhò pẹ̀lú tí wọ́n bá láǹfààní láti má bìkan tí wọ́n kù sí ibi tọ́rọ̀ wọn ti láàyè ọwọ́ àmà fi kàwé ìròyìn gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn sọ àlejò tiẹ̀ náà nítorí gbogbo èèyàn lọ́la àlejò tiẹ̀ lára gbogbo èèyàn ló ti ń dẹnu bíbọ̀ àṣírí lókun ìgbà tó ọ̀gá tó yìí máa dá yẹ̀yẹ́ àwọn èèyàn ní ìsílẹ̀ wọ́n lọ́ máa nǹkan tó nìkan ṣe eléyìí tó kù díẹ̀ káàtó nígbà tó ju gbogbo èèyàn tó wọ́n wá tó ń já yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ òfin ìbàjẹ́ torí káwọn èèyàn lè bá a máa wò kókò jámà kankan kò sí tàbí ṣùgbọ́n wọn náà lálẹ́ ibùkan tó máa ń parẹ́ eléyìí tó ṣe pé bóyá gbogbo èèyàn náà mà òun náà jẹ ọbọ nù láti fi tọ́ wà ìlú àwọn ẹni tó bá fẹ́ tẹ̀mí tó da máa rántí ní gbogbo ìgbà tó bá fẹ́ sàlébù ẹnìkan lè tó fẹ́ máa fi sọ̀rọ̀ títí gbogbo òwò náà látòkè rẹ délẹ̀ àlébù àwọn èèyàn tó sì fẹ́ gbàjẹ́ yìí àwọn náà láhán lẹ́yìn tí wọ́n ti mà lébù rẹ̀ wọ́n láhán tí wọ́n fi sọ́n pa rẹ̀ torí ẹ̀ṣọ́ ara rẹ̀ o wọ́n sì jẹ́ ẹni tí ó máa bà àwọn èèyàn jẹ́ tó máa dá yẹyẹ wọn lẹ̀ torí kí wọ́n lè bá àṣubú dànù lójú ẹni tó ń pọ̀ wọn lé ìwọ gan alára ó ṣubú jù wọn lọ ó gbé nìṣẹ̀yẹ mẹ́ta ọmọ àlébù rẹ̀ ọmọ àbítọ́rọ̀ rẹ̀ kù sí ọba àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ èèyàn káàkiri ni wọ́n táwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ń bá yanu wọn táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní dá yẹyẹ rẹ̀ lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ àlébù rẹ̀ ọba dúpẹ́ káàrọ̀ òní ká wọn. èyí táwọn ó ti sọ nípa rẹ̀ ìlọ́po mẹ́ta ni eléyìí tí sọ tó kéré nù. torí ká sọ wa ẹ̀sùn àwọn èèyàn lẹ̀ wọ́n lọ àgbà tó ṣe pé ń sọmọ ọ̀dọ̀ wọ́n lọ àgbà tó ṣe pé máa wá tọrọ lọ́wọ́ lọ́dọ̀ lọ ṣùgbọ́n lónìí àṣírí rẹ ti bò olú ẹlẹ́dàá ti pọn lé ọwọ́ fẹ́ ti apàdà sígbà tó ń sọ ọmọ ọ̀dọ̀ wọ́n fẹ́ ti apàdà sígbà tó máa ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ ti apàdà sígbà tó ń ṣe kọ̀ǹdọ́ lójú àwọn èèyàn ọwọ́ àmọ̀ sọ àléébùn yìí kí lọ́ọ́ fẹ́ gbàǹbẹ̀ kí lọ́ọ́ fẹ́ gbàǹbẹ̀ àwọn náà ti gbàgbé ìgbà tí wọ́n gan sa láàrú ó ti gbàgbé ìgbà tí wọ́n gan tó sàlùmáǹdì rírí ó ti gbàgbé ìgbà tí gbogbo ara rẹ̀ ń rùn dá tó ti pé gbogbo èèyàn wọ́n mọ́sẹ̀ ó rà tún mú òkúta gbọ́sẹ̀ wọ́n tún ju awọ rẹ̀ bóyá oorun yóò ṣe kù tọmọ pé ìwọ náà mọ̀ báwọn náà mọ gbogbo eléyìí làwọn náà bá dá tiẹ̀ lẹ̀ àwọn lọ bá àwọn èèyàn pé dákun ẹ kìlọ̀ fáwọn èèyàn yìí o wọ́n ti kọ́sí wọ́n wájú àmì yìí o torí tó bá ti ṣẹlẹ̀ tán àà ṣẹlẹ̀ nàkọ́ ṣẹlẹ̀ ebólú ìjà náà lẹ́wà ta lọ́kọ́kọ́ dá lé

tó o bá wá pé káàkiri rí o bò dọjọ́ kú rẹ wọn bá ẹlòmíì jẹ tó bá ti bá ẹlòmíì jẹ wọn lè má mà àmọ́ ńgbà tí ẹnìkan bá rí akérèké tó wá dákẹ́ tó dákẹ́ rọ́rọ́ bá tó ronú yá lágbájá tí ń bà mí jẹ ni wọn náà wàá gba tiẹ̀ wàá gba tiẹ̀ tí wọn náà fi sọ̀rọ̀ Allahu akbar báyìí ti ṣe rí nù torí bẹ̀lẹ̀ olúwa dákun kọ́ wa ká lè sọ àhàn wa kájọ ẹni tó ṣe é pé àní máa dá ọmọ làkejì wa nù ìtura náà má bàa dà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك